اللهم صل وسلم على عبدك نبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته بإذن الله تعالى وعوني بلي يوند الله أتي ìkún lọ́wọ́ أما تسوى جنين على امهات ستي umahat ibi tí a ti sọ fún wa pé àkọ́kọ́ máa ka tírà ṣáríhù dúró sílẹ̀ mohimmeti lè àwọn àmẹ́tìlẹ̀ umma àlàyé àwọn ẹ̀kọ́ àwọn ẹ̀kọ́ pàtàkì fún gbogbogbò mùsùlùmí ẹni tó kọ tírà náà ni alimam al abdulaziz bunu abdullahi bunu baz mufti Saudi Arabia ìjẹta oríta náà ti ṣàláìsí ẹni lẹ́m̀bẹ̀ lónìí ni bàbá Fauzan hafizowo lọ́hù wàrà ẹni tó ṣe àlàyé tíra tí a ń ká yìí àwọn ni Sheikh Abdulrazak bùnú Abdulmohsin Alibadr àwọn ni wọ́n ṣe àlàyé ẹ̀ à ń sọ̀rọ̀ nípa ìtànkà lọ́wọ́ ni usulul iman usulul iman àwọn ìpìlẹ̀ ìgbàgbọ́ àwọn ìpìlẹ̀ ìgbàgbọ́ ibi tí adé dúró ó ní aláàfúlò aláàfúlò lè kọ́ mi ní usulul iman al'asulu lè kọ́ mísú min usulili imani ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀karùn nínú àwọn ìpìlẹ̀ ìgbàgbọ́ wọ́n wà lè imanu bìlì yaumil akhir ìgbàgbọ́ nínú ọjọ́ kan abala àkọ́kọ́ àti kàmbẹ̀ abala kejì àfá tẹ̀síwájú wọ́n ní alì ìmánu bìlì yaumil akhiri aládàrọ̀jàtẹ́yìn ìnígbàgbọ́ sí ọjọ́ kan ìpele méjì ni ìpele àkọ́kọ́ ìmánú ń jà zimum àti ṣàlàyé yẹn ìgbàgbọ́ pọ́nbélé wà ó wà lẹ́dí ilá yókùbálò ìmánú ìlà àdìrí ìgbàgbọ́ kan ò ní jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run àyàfi kéèyàn kọ́ nígbàgbọ́ eléyìí nípa ọjọ́ alkiyama ayẹjì zima wàlá yùṣáká anna samata yawmun akhiri yawmun akhiri fi ìsáàbùn wa ìkọ̀ọ̀bọ̀ òun náà ni kéèyàn gbà wọ́n mélé láìbómìlá láàyù ṣáka kò ní ṣe yè méjì kò ní rú lójú bó ti wulẹ̀ kó mọ̀ pé ọjọ́ alìkìyàmọ̀ o ọjọ́ ẹ̀san ni ọjọ́ alìkìyàmọ̀ o ìyà ń bẹ ń bẹ o fàmọ̀ǹṣàkà àwòrì tààbà ẹ́mbàṣì méjì tàbó ṣe ròyìnròyìn láyàkúnù mọ́pinà nípa pé ọjọ́ àlùkìyámọ̀ wípé ọjọ́ ìṣirò iṣẹ́ ni ọjọ́ táwọn ìyà ó jẹ àwọn kan ni ọjọ́ táwọn kan ó rí dẹ̀ra ọlọ́run ẹgbẹ́ ìṣeyì méjì tàbó ṣe ròyìnròyìn lórí ẹ̀ láyàkúnù mọ́pinà kò ní jẹ́ mọ́mì ni o láyọ́kúbálùmí ni o àmẹ̀lò iṣẹ́ yìí wù torí ó ṣe kódà kó kírun ọlọ́run ní ìgbà lọ rẹ̀ ìgbàgbọ́ rẹ̀ tó lóun ní nípa ọlọ́run náà ní ìgbà ọlọ́run sànù ẹ̀ ẹlẹ́ẹ̀kejì yẹn láfẹ́ bẹ̀rẹ̀ lónìí ìmánu rọ̀ọ̀sìkùn ìmánu rọ̀ọ̀sìkùn ọwọ́lì ìmánu mùtàmẹ́kínú mínàlì kọ́lbì alìmùtàmẹ́kú fìlìsnáfì náfì alẹ́dí yastahdiruhu lè abdù fìlìmùnà sàbáàtì وفي الأحوال وفي الأعمال وفي الأمور بحيث كلما أراد أن يقدم على شيء تذكر الإيمان باليوم الآخر وتجده في كل وقت يستعد ويتأيأ لليوم الآخر ìtumọ̀ wọ́n nígbàgbọ́ èkejì ni ìgbàgbọ́ tó gbọ́dọ̀ jókòó sínú ọkàn alìmọ̀tàmẹ́kínú mínàlè kọlùbì tí ó ṣe kí ni tí ó jókòó sí ẹwọ ọmọ tó ń ṣe kí ni òtàmẹ́kínú fìlè kọlùbì tí ó jókòó sí inú ọkàn wa mo rò pé yé wa almutaamiku finafsi kí pé kó jókòó sínú ọkàn nìkan gbọ́n ẹ̀mí wa yóò yóò sínú ẹ̀mí wa náà alẹ́rí ẹ̀sàdírùhù aláàbù débi pé mùsùlùmí tí gbàgbọ́ ìjókòó sọ́kàn ẹ̀ tó rinlẹ̀ sínú ẹ̀mí ẹ̀ yìí fílìmù náà sabat ní gbogbo àwọn ààyè àbí ká sọ pé mùnà sabat gbogbo ibi tí wọ́n ti ń ṣe nǹkan mùnà sabat occasions hmm? wọ́n ń ṣílé wọ́n ń kọ́lé wọ́n ń gbéyàwó wọ́n ń kómọ wọ́n ń sìnkú wọ́n ń wẹ̀kú wọ́n ń kírun sókú lára wọ́n ra káà wọ́n ta káà òun jẹun òun wíyọ́ ìyẹn pé òun fọwọ́ oúnjẹ tó jẹ òun mú mi ó gbọ́mọ rẹ lọ́wọ́ ó pọn sẹ́yìn ó fẹ́ sùn lálẹ́ ó jí láàárọ̀ gbogbo òmùnà sabat ẹ lọ sí conference ẹ lọ seminar ẹ lọ sí course anything gbogbo àwọn àkójọ pátá wàfílẹ̀ ahwal àti gbogbo òṣè sí ìwọ̀n ti ṣàlàyé yẹn wàfílẹ̀ amal nínú gbogbo iṣẹ́ tó ń ṣe wàfílẹ̀ mú gbogbo àlámọ̀rí ẹ̀ pátá ẹ́ kò lámà rọ́dà yìí kọ́ dá máa là ṣe ń tàbá karọ̀ lè mọ́ ẹ̀nà ìlẹ̀ ọmọ ìhàfẹ́ tó bá ti fẹ́ ṣe nǹkan kan báyìí ó máa rántí ìgbàgbọ́ pẹ̀lú ọjọ́ kẹ́yìn wàtẹ̀jídùú fi kúlì wákìtì ẹni bẹ́ẹ̀ rí ní gbogbo àsìkò gbogbo ìgbàyẹ̀sẹ̀ ìdù yóò wà ní ìgbáradì tàbí yóò mọ̀ gbáradì wàyàtà ayyáhù yóò mọ̀ múra sílẹ̀ ìyá òmìnlẹ̀ ààfẹ́ fún ọjọ́ alìkìyàmà bá ṣe wà búrógámì náà yóò mọ̀ gbáradì wàlìháàdà yakúlù alù rífíàtì وعالوا الدرجات وعالوا الفوز بالنعيم المخبرين عن هذا الإيمان راسخ وعصاره شكوى بن عبد الموسم شكوى عبد الرزاق بن عبد الموسم الرزاقي wọ́n ní dínì tó jẹ́ pé áàlù rífíà àwọn tí wàhálù dàrọ̀já àwọn tó ṣe pé wọ́n ní àwọn tí wọ́n wà níbi gíga àwọn tó wà láàyè tó ga wàhálù lè fáwọn àtàwọn tí wọ́n ti jèrè bìnàín pẹ̀lú ìdẹ̀ra náà ìdẹ̀ra àlìjẹ́nà ni wọ́n sọ yẹn mọ̀kùbìrí ìlànà àádàlì ìmọ̀ láti àyà 26 òní ṣúra 52 ní ṣúra tó tó àyà 26 ní bàbá mú wá wọ́n ní ẹ jẹ́ ká àwọn onímú láti 26 bóyá yóò lè yí wà díẹ̀ ah, wọ́n sọ̀rọ̀ nípa ọjọ́ gbèǹde ni láti àyà 21 làwa ó ti mú ṣúra 52 52 52 súra ẹlẹ́ẹ̀kejì lé ní àádọ́ta láti àyà ẹlẹ́ẹ̀kọkànlélógún súra 52 from àyà 21 ọlọ́ni walladhina amanu àwọn tí wọ́n gbàgbọ́ lódodo wàtàbáhùm wàtàbáhùm duriyatuhum bí ìmáàni tí àwọn àrọ́mọdọ́mọ wọn subhanallah wàtàbáhùm ìtàbáhùm ẹ̀rí gan dòríyà tùm dúríyà àwọn àrọ́mọdọ́mọ wọ́n tún wá tẹ̀lé wọn bí ìmánì pẹ̀lú ìgbàgbọ́ àwọn gbàgbọ́ àwọn ọmọ ọmọ ọmọ wọn tún wá tẹ̀lé wọn lórí orípa kíni ìgbàgbọ́ náà alahakona bihim ẹ́ lórí yàtà um á dà wọn àtàwọn ọmọ wọn pọ̀ lóòjọ́ alìkìámọ̀ àwọn bàbá bàbá tí wọ́n di lọ́sìn bàbá tó bí bàbá tèmi mùsùlùmí bàbá tèmi mùsùlùmí èmi mùsùlùmí àwọn ọmọ mi mùsùlùmí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹgbẹ́ pé àwọn bàbá bàbá rẹ̀ bí ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún mùsùlùmí ni wọ́n láti ilẹ̀ wá bẹ̀ hẹ́n gbogbo wọn lọ́ọ̀ ní alahakuna bihim duriyata um wama wama alatnahum min amali in mi ṣe in ọlọ́ọ̀ àwọn àtàwọn ọmọ wọn yẹn gbogbo wọn láti kí ni kí wọ́n pàdé wọ́n wà dọ̀kan jọ náà wọ́n pàdé àwọn pọ̀ wà mẹ́ alẹ́tìnẹ́hùn min amalihim min shay'in kò sí nǹkan kan tó ní dín nǹkan kan kù iṣẹ́ wọn tí wọ́n ṣe rahim kálukú ni iṣẹ́ tó ṣe ó jẹ́ onídúró fún tàbí ó jẹ́ onídúró fún iṣẹ́ ṣẹ̀pánàbí ní kullu mawludin rahinatun bi aqiqatihi ọmọ kọ̀ọ̀kan láti fi ẹran tá a pa fún ẹran àkíkọ̀ dógò fún yóò dúró fún so iṣẹ́ kálukú ó dúró ó dúró fún iṣẹ́ rẹ̀ jọ́nà mùrùgbóyé wà àmàdáde ní fa kihati. ولحم مما يشتهون أمددناهم بفاكهة àfúnni àwọn èso wàláhìmí àti àwọn ẹran mímọ́ yẹ́ṣtàhùn àwọn ìtí wọ́n nífẹ̀ẹ́ sí ẹlòmí ní bá díẹ̀ ṣe dùn tó òun ti ẹ̀ láìkì ẹran adìẹ òun dẹ̀ láìkì tọ́kì bọ̀ tó ń bá lè rí ẹran àparò àparò tó ló láìkì yẹn mọ́ yẹ́ṣtàhùn tó ń nífẹ̀ẹ́ sí tó máa ń fẹ́ yẹn á fún oúnjẹ náà ẹlòmí òun ọ̀bí ẹni tí wó ẹran gbogbo ẹran àgbò kíní yẹn wọn ti ẹ̀ láìkẹ̀ ṣùgbọ́n tó máa lè fúbọ̀ ń wó gúfe ẹ̀hàn máa yẹ̀ṣẹ̀ ohun láàfin ọlọ́run láàfin yàtà náà zàrúnà fíhà kásánì láàlágbòhun fi àwàlá tààsí ìmọ̀lẹ́ pé yẹ pé à ń ṣe tẹ̀síri àwọn ayé àkànfẹ́ mú ní ṣókíṣókí kí bí tá ń lọ kó lè yé wa ni cast ife you know, ife glass cups àwọn different tumblers àwọn ife àmọ́ fún wọn jọ náà láàlágbòhun fi à kò ní sí sọkúsọ ọ̀nà ọgbà náà wàlá ta ìwà ẹ̀ṣẹ̀ kan ní síbẹ̀ pẹ́nìkan lọ jí ọtí ẹ̀mú lẹ́yìn ìṣàní èmi mú mú ta ló mú kíní tẹ́wà mọ̀ dààmú mo sì fi kíní síbí kò ní sí wàyà tó fu àlẹ́yìn mọ̀gẹ́lẹ́ mẹ́nu làhùn ká ẹnìyàn lóbi màkínú ìyẹn náà ti wà nù sọ́tù sọ́tù lè ìnsàn tàbí sọ́tù dà tọ́lọ́wọ́ bá sọ ẹ̀ẹ́ eh, ah, ọmọ yìí fayatufu alayhim wìlìdánù mukhalladun idha ra'aytahum hasibtahum lu'lu'an mansura wa idha ra'ayta thamma ra'ayta na'iman wa mulkan kabira suratul insan sọ́lọ́ wá ní yàtúfù alayhim giliman àwọn ọ̀dọ́mọkùnrin wọ́n ó mọ̀ rọ̀kìríkà wọn wọ́n mọ̀ yípo wọn kàánà umlùlù maknun ìdárọ̀ ẹ̀tàhún hasibítàhún lóòlùán mansura olọ́lọ́run sọ bí lóòlùán wọ́n dà gẹ́gẹ́ bí àlúùlù apákanú àwọn bàbá wa kan tún èdè sọ ní koran sọ pé àlúùlù náà ni góòlù ìwọ́n tẹ́yàn bá ń fi èléjì kó sọ pé òkúta oníyebíye torí góòlù òkúta lọ náà bí oníyebíye ni mẹ́kúnnú tá a fi pamọ́ bẹ́ẹ̀ làwọn ọmọ yóò rí wà ákùbàlà bá àdúmọ̀là bá àdí yàtọ̀ sá àlè apá kan wà dojú kọ apá kejì wọ́n máa bára wọn sọ̀rọ̀ wọ́n máa béèrè lọ ara wọn kọlu iná kùnà kọbílù fi ahàlì náà mùsùlùkì wọ́n a máa sọ pé ayé àbí bàbá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ gan ní 26 iná kùnà kọbílù fi ahàlì náà àwa ṣáájú láàrin àwọn èèyàn wa mùsùlùkì ni wá olùpáyà ọlọ́run ni wá olùbẹ̀rù ọlọ́run olùbẹ̀rù ọjọ́ gbèǹde làwọn nígbà fi wà láyé láàrin àwọn èèyàn àwọn máa bẹ̀rù ọjọ́ òní fàmẹ́nà lọ́ọ̀hùn àlẹ́nà ọlọ́run bá ṣàánú wa mẹ́nà yorùbá ló ṣíjú àánú wa wàwàkọ́ ní àbẹ́bẹ̀ sàmù wàkọ́ ọlọ́run bá là wá wàkọ́ ní ọlọ́run bá là wá àbẹ́bẹ̀ sàmù iná tó gbóná ní jẹ́bẹ́ ọlọ́run jẹ́ ká wọ náà iná kò náà ní kọ́bílì nẹ̀bẹ̀ òhù dájájú àwa ti jẹ́ ni tó ń pe ọlọ́run tẹ́lẹ̀ iná ohun àlèbábù rahim ọlọ́run fi jẹ́ àlèbábù olóore àrọ̀hìm oníkẹ̀ tó ń torí náà tí bàbá ń ni pé àkóso pé gbogbo ààyè gbogbo ibi ṣíṣe gbogbo àyè tá a wà iṣẹ́ tá ń ṣe ọ̀rọ̀ tá kíní ẹ gbọ́dọ̀ mọ̀ wà lẹ́mí ká má bẹ̀rù ọjọ́ ìgbéǹde bẹ́ẹ̀ bá ní fayọjọ́ gbèrè lóòótọ́ yóò jìnà sẹ́sẹ́ ẹ̀ṣẹ̀ ó tún sá fún gan sọ làwọn sọ pé láàrin àwọn èèyàn wọn láyé ńgbà táwọn wà láyé olùpáyà làwọn olùbẹ̀rù ọjọ́ gbèǹde ní àyà àkọ́kọ́ tí wọ́n mú náà ní wọ́n mú wá nìyẹn liana adal ishfaq wal khawfa yurithu istidada wa ta'ayyuha wọ́n ní torí kíni al-ishfaq ìbẹ̀rù yìí wà lẹ́kọ́f àti ìpayà yìí yóò rí fúlì ìsìdáadà a máa jogún ìgbáradì wàtàáyù àti ìmúra ìgbáradì kéèyàn gbáradì fún nǹkan kéèyàn tó múra sílẹ̀ téèyàn bá ti ń bẹ̀rù tó sì ń páyà ọjọ́ yìí èèyàn ó máa gbáradì yóò máa múra lẹ̀ fún fàámà wọ́n tún wá mú ayà mi wà ní sọ́tìlá ha kọ́ mọ̀rùpá malẹ̀ ha kọ́ malẹ̀ ha kọ́ wà mẹ́ àdẹ́rọ kamel ha kọ́ sọ́tìlá ha kọ́ yìí tàbí alẹ́ ha kọ́ tún malẹ̀ ha kọ́ sọ́tìlá wọ́n ti lọ mú ayà ìta tó fẹ́ kàwàá ní àyà 19 nínú súnọ́tù ìhà kọ̀. Súra 69, súnọ́tù akọ́ ìsúra 69, súra kọkàndín ní àádọ́rin lẹ́yìn súrọ́tù kọ́làm tí ẹ̀ bá ń bọ̀ láti bá kọ́rọ̀ tàbí kó tó kan kọ́làm tí bá ń bọ̀ láti náà aya 19 wọ́n ní láti aya 19 ṣùgbọ́n àwọn bẹ̀rẹ̀ láti kíni láti aya 18 ọlọ́run ni tàbí ká bẹ̀rẹ̀ láti 15 ẹja mú láti 15 ọlọ́run ni fàyẹ́ ọmọ ìdí ń wákọ̀ àti lè wá àti àà ọjọ́ bá ń sọ ìwákọ̀ àti lè wá kí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ o. yóò ṣe kí ni yóò ṣẹlẹ̀ jáàlì kí a mọ̀ táwọn èèyàn jiyàn tí ó ń jiyàn tí ó ń ṣe èméjì yẹn yóò ṣẹlẹ̀ wà ń ṣàkọ́tì sàmà sánmà ó yóò bù pẹ̀pẹ̀ yóò ma èdè wá yíyà ní sánmà tọ́lọ̀ sọ pé wà bà náà fáwọkọ̀kún sábẹ́ à ṣì dáadáa níbo lọ́lọ́ ti sọ سورة النبع عما يتساءلون وبنينا فوقكم سبعا شدادا a lé yín lórí àwọn àjà méje tí wọ́n nípọn ọlọ́wọ́ ní tó bá dìjọ́ yẹn ọlọ́wọ́ wáhíyà yóò kò ní kankan di olójú ó dúró ṣùgbọ́n jọ́nà ọlọ́run ó pàṣẹ fún ẹ̀ pé wà ń ṣàkọ́ ti sàmà ọlọ́run náà ti sọ nùjú sàmà ìdá sàmà ń ṣàkọ́ wà àbínẹ́sìlì rọ́bì hàn wà hókọ́t wà ìdá wà alkọ́tnà

ó fọ́ bọ́lọ̀ ti sọ pé kó fọ́ dànù wà ìdẹ́l àbdùmúdẹ́t wà alkọ́tnà ìhà wàtàkọ́lá igbó tí ń bẹ nínú ilẹ̀ pátá alikọ́t wàtàkọ́lá yóò ti gbogbo tó wà nínú ilẹ̀ òkú tó ti kú tó ti jẹrà tó gbogbo ẹtí everything tàkọ́lá tí pa sófo gbogbo ẹrù yẹn ni ó ti síta wà á dínà lè rọ́ bí hàn wà ó kọ́tù àṣẹ tọ́lọ̀ ń pa fún jọ́nà yóò gbọ́ yóò sì ṣe kí ni ó dọ̀ràn yàn yá ayú alìsánù iná kàkà dẹ̀ hàn ilá rọ́bì kàkà dẹ̀ hàn fàmúlá kí ọmọ èèyàn òun sáré lọ pàdé olúwa rẹ̀ ó sì pàdé rẹ̀ hmm? gbogbo eré tá ń mo fẹ́ lọ mo fẹ́ lọ mo fẹ́ Port Harcourt mo fẹ́ lọ Uyo mo fẹ́ lọ mo fẹ́ lọ UK mo fẹ́ lọ South Africa mo fẹ́ lọ Russia mo fẹ́ gbogbo ẹ̀ kó lè pàdé ọlọ́run náà ó padà pàdé ibìkan ló sá kù tó o bá dẹ̀ kú sáyé o lè kú sí space bóyá Artemis 2 kan wọ́n ló dé jò ní tó lọ sí space ẹ̀hẹ́n ó lé lóun fẹ́ lọ ní òṣùpá lásìkò kù rẹ tó ní òṣùpá fàmúlá kí ó pàdé ẹ̀mẹ́ náà ni ọlọ́run ṣàmà. wọ́n á mọ̀lẹ́tì ní àjẹpẹ̀ sílẹ̀ àwọn ayé ayé yìí. aya òun ka lọ 16 17 ṣúra 16 17 sọ pe. wà lè mẹ́lá kò gbogbo àwọn mọ̀lẹ́kà pátá wọ́n wà lágbègbè sánmọ́ o wàyá mílò àrùsàrọ̀ ìkàfà òkọ̀ ma mà ìdí to ba bá dijọ́ náà àwọn mọ̀lẹ́kà wọ́n gbé dání jọ náà aláàrùsì àní ṣe tẹ̀fsìrì ẹ̀ náà yàwọ́mọ́ ìdín yàwọ́mọ́ ìdín jọ̀rọ̀ dúnà látọ́fà ní kò mú kọ́ fìyà níjọ́ náà ṣẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run ẹ̀wà ṣèṣirò ṣẹ́yìn látọ́fà ní kò mú kọ́ fìyà kò sí tí ń pamọ́ tá gbogbo àwọn tí wọ́n bá fún ní tírà wọn bìyàmínì pẹ̀lú ọwọ́ ọ̀tún wọn fàyàkúùlù àwọn ọmọ sọ pé ààhùnmùkọ́rọ̀ òkìtà àbíyá ààhùnmùkọ́rọ̀ òkìtà àbíyá wọ́n ẹgbà ààhùnmù ẹgbà ìkùrọ̀hù ẹbá mi ká kìtà àbíyá tíra mi nígbà tó ti mọ̀ pé ọ̀rọ̀ àjẹ́ náà ló wà ń bẹ́ẹ̀ rẹ̀ wọ́n náà bá fèlè sọ rìsọ́ọ̀tì ẹ̀ fáwọn èèyàn jáàmù ni wọ́n ṣe tán yìí ẹni tó bá gba three fifty ẹ̀rí yóò gbé jáde nínú tiktok ẹnìkan ò ní gba ninety over 400 hundred àbí hundred over four kó wá gbé jáde pé bá mi kà á yóò mọ̀ wá wà wí ní bẹ́ẹ̀ ní tẹ́ láyẹn túṣẹ̀ ẹ̀ ti rántí tó bá gba forty percent forty ló gba ní kí ló gba forty ní bọ̀bọ́ yẹn fún mi náà ó fún but pọ̀ tó bá gba ah, ni mo gbà ń yẹn kò sọ 95 ah, bọ̀bọ̀ yẹn fún mi irọ́ o yẹn ni pé kò mẹ́rì díẹ̀ mo tó wá sí ni bọ̀bọ̀ yẹn fún mi kò mẹ́rì díẹ̀ ó fún mi ah, kí ló ń dé ni mo ní ni bọ̀bọ̀ yẹn fún rẹ̀ tó ń torí náà ọ̀run wà láyé ẹ bá ń àbá hmm? ní inni zonantu àyà kùránì ni ò inni zonantu anni èmi ti máa mọ̀ dájú wípé màá ṣalábàápàdé ìsàbíà ìṣirò iṣẹ́ mi ní kíni lónìí fàáwà ẹ̀ṣà yóò wà ìṣẹ̀mí kan tó jẹ́ ìṣẹ̀mí ìyọnú tọ́lọ̀ ń yọnú sí nínú ẹ̀ ó máa dùn fi jannatin àlìyà nínú àlùjánà tó ga sókè kùtùfù àdáníyà gbogbo èso rẹ̀ bàǹbalẹ̀ ló máa wà àwọn míì ní dẹ̀ndẹ̀lẹ̀ àrọ́wọ́ tó olè náwó kìí sáà ká sí torí tó ń dẹ̀ lókè tó wá lẹ́gi mọ́ bó ṣe bọ́ọ̀lẹ̀ ló tún fọ́ pa ẹ́ èdè òfò òkúta wà ń bẹ̀rẹ̀ lọ fọ́ kò yé dùn bí èsì kò jábọ́ yẹn mọ́ngò tó wà lókè tó bọ́ọ̀lẹ̀ ẹgbẹ́ kan yẹn ó ti lù kò ní dàbí mọ́ àrọ́wọ́ tó ní wọ́n yé fi gọ̀gọ́ káǹkankan lọ gbàlìjẹ́ náà kùtùfù á dáníyà kùlú aṣọ́rọ́bù hàní àmìmá àfúláftún ilé ayá nílé kọ́ọ̀líyà kúlù ẹ máa jẹ ẹ máa mu àní pẹ̀lú ìgbà ẹlòmí máa jẹ wọn bọ̀ wọ́n ẹnìkan yàgbẹ́ sí kan ó yà pọ́n kó gbẹ̀rẹ̀ yẹn jẹ wọ́n fi kòwó kò sí fáì fẹ́ mọ́ jẹ́ ẹ̀sẹ̀rẹ́gùn ẹ̀sẹ̀rẹ́gùn ẹ̀sẹ̀rẹ́gùn mọ́ jẹ́ eléyò ìṣirò àní àdìkúlì sùhùlà wàtàmẹ́tọ̀ pẹ̀lú pẹ̀lú ìrọ̀rùn ìgbádùn ló fi máa jẹ́ hmm? èyí oúnjẹ tẹ́ ń jẹ àwọn ọmọ lékéó àwọn lékéó kan wà oúnjẹ ìyàn mẹ́wàá èyàn ogún ló fẹ́ jẹ tàbí pé oúnjẹ èyàn mẹ́ta èyàn mẹ́wàá ló fẹ́ jẹ yóò tún wá gbóná àmàlà gbóná ẹ̀bà gbóná ọbẹ̀ gbígbóná so àwọn kan ti wá ọwọ́ wọn ti di kúlà yẹn ó tọ́ wọ́n ah, já mọ́ kìí ṣe yẹn àní àm pẹ̀lú rọrùn ní ìmọ̀ látún fìlẹ̀ ayé àmìlẹ́kọ́ ọlẹ́yà ẹ̀rí ó yàtọ̀ sí pé wọ́n kàn ju ọlọ́run sáṣàánú wa sáà pẹ̀lú àwọn ètò ti lò ṣáájú náà àwọn ọjọ́ tó ti kọjá lọ ọlọ́run kó ṣàánú wa mú yẹn wá lẹ́ẹ̀dùn hmm? ayé kúntù ala àkídàtin jazimatin wa ìmẹ́ni rọ́ọ̀sìkín bí annani sa'uhata ìtumọ̀ rẹ̀ pé ó ń sọ wípé òun ti wà lórí àdìsọ́kàn jazima tí ò ní ẹja ń bákàn nínú no tí ròyìnròyìn kò rò pọ̀ mọ́ wà ìmọ̀ ní rọ́ọ̀sìkín àti ìgbàgbọ́ tó rinlẹ̀ tí ò sí èdèjì ń bẹ̀ bí a nà ní pé dájúdájú èmi sa'ohasa a pín padà wọ́n padà ṣèṣirò mi ni ó ṣèṣirò iṣẹ́ mi níwájú ọlá wà á kì fù bẹ́yìn yàdá lẹ́ni tó dúró wájú ọlọ́run tàbárọ́kà wa fún àti gíga فأثمر هذا الإيمان الاستعدادا ìgbàgbọ́ yìí lo wa so èso ìgbáradì wàtà ayyuhan àti ati mura lìyà omi lèmi àádẹ fún ọjọ́ kíni ọjọ́ ṣẹ̀rí ọjọ́ gbèndé wàyádì kúlù fìlì ìmẹ́ni bí lìyà sí àwọn àmì ọjọ́ kan ìwà àlàmẹ́ta àwọn ìṣẹ̀lẹ̀ èèmọ̀ tí ó ṣẹlẹ̀ kọjọ́ gbẹ̀ǹdì tó dé wà àlàmẹ́tì àti àwọn àmì rẹ̀ alẹ́ ti takúnù bẹ́yìn ìyàdé tí ó wà ṣáájú kọjọ́ kan tó dé Muhammad àbí àyà 18 wọ́n ní fa'aliyanzuruna illa sáàtà ayin tàbíyàwó baghtata tó bá bẹ́ kàtẹ̀ jùlọ gangan فألينظرون إلا الساعة أن تأتيهم بغتة فقد جاء أشراطها ألينظرون kí ni wọ́n ń wò kí ni wọ́n ń retí nìtumẹ̀ ìntìzọ́ ìntazọ̀rọ̀ ìntẹ́zìrú ìntìzọ́rọ̀ ìyàntẹ́zìrú ìyànzùrú nẹ́sọ̀rọ̀ ìyànzùrú nẹ́sọ̀rọ̀ ṣìgbélé kí ni wọ́n ń retí láti sí ilẹ̀ sáà wọn ò retí ọjọ́ ni wọ́n ń retí àǹtà ìyá kò sì sí bí ó ṣe dé yóò bá wọn lójijì náà ni bẹ́ẹ̀ sì ni kọ́díjá aṣọ́rọ̀tù àwọn àmì òpin ayé sì ti ṣáájú o ìmọ̀ wọn ò gbàgbọ́ ló fi bá wọn lójijì ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló yá mi òpin ayé pẹ̀lú ògọ́lọ́run ibi ni wọ́n parí ọ̀rọ̀ yọ́mọ̀ àkìrì sí ìmọ̀ tíra yìí àmọ́ mo sọ fún wa pé a padà lọ mú tíra kan tá ń pè ní alẹ́ àkídàtú alewasatiya ẹni tó kọ tírà yẹn ni asheikh lislam bin taymiya rahimahullah ẹni tó tún ṣàlàyé ẹ̀ bí bàbá abdulrazak bin abdul muhsin albadri ṣe ṣàlàyé ilé durusil muhimmatu li amatil umma ó ní bàbá wa muhammad bin sọ́ọ́lì al-Uthaymin làwọn náà ṣàlàyé tí àyè òní ò wá gbé wa lọ sínú tí àwọn torí pé ńgbà tá ń ka tírà yìí wọ́n ní fàlì ìmánu bil yawmil akhir ìgbàgbọ́ nípa ọjọ́ ọ̀kan ìhúwà lè ìmánu bí kulli ma yakunu ba'da al-maut ìgbàgbọ́ sí gbogbo tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú súnmọ̀ lẹ́yìn náà máa yà bá dàdé àlìkà mìnì òmòrì ní tí ó ṣẹlẹ̀ nínú àwọn àlámọ̀rí lè bá a fi níbi ìgbédìde lẹ́yìn ikú wà nùṣúr ìkójọ lẹ́yìn ìgbéǹde wàlìkìyàmì ìrọ́bìlẹ̀ àti ìdúró níwájú àgbáńlá ayé ṣótíyé wà nùṣúr ìfọ́nká jẹjẹrẹ bá a ìgbédìde wà nùṣúr kálukú fọ́nká alkọ́ríà mẹ́lkọ́ríà wà mẹ́ adẹ́rọ́ka mẹ́lkọ́ríà yàwùmẹ́ yakúmù nẹ́sù kalfarọ́ ṣìlímẹ́bẹ̀ fún wàtàkúnú lè jí bá lùkà ní ìhìnílì máa ń fún alkọ́ríà mẹ́lkọ́ríà kí ló ń jẹ́ kọ́ríà wà máa adẹ́rọ́ka mẹ́lkọ́ríà kí ni ó fi mọ́ tún jẹ́ kọ́ríà yọ́mọ̀ yakúlù náà sùn ọjọ́ tí ọmọ ènìyàn kàlìfàrọ́ ṣìlìmọ̀sùn wọ́n ó dà gẹ́gẹ́ bí àfòpin náà tó tú ok wọ́n ó fàn torí náà nínú mórí mínàlẹ́bà ìgbédìde lẹ́yìn ikú wà nùṣúrì fán kálukú ṣe jáde nù sáré eré tètè kálukú ń sáré lọ síbi kí ibi ìkójọ wàlùkìyàmì bẹ́yìn yàdà rabbil ìdúró níwájú olúwa gbogbo àgbàlá ìwàlẹ̀ àṣírù gbàtà fọ́nká yẹn ìkójọ wà dé walmawazin òṣùwọ̀n iṣẹ́ wíwọ̀n wà sírọ́t afárá sírọ́t gígùn tàtọ́ yúrí sóhò ìwé iṣẹ́ kálukú yóò gbà fàáhìdùn kìtàbà obìnrin ẹ̀mí ni wà áhìdùn kìtàbà obìṣìmọ̀lẹ̀ ó ń bẹ àwọn tí ó fọwọ́ sí gbà tíra ó ń bẹ àwọn watafasilu watafasilu alìmọ̀ta alìkọ́ ti di àdábì náà àtàwọn ìfọ́síwẹ́wẹ́ tó ní ṣe pẹ̀lú ìyàáná watafasilu mọ̀ta alìkọ́ bí nàí bí jánà àtàwọn ìfọ́síwẹ́wẹ́ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àlìjánà àwọn àwọn dẹ̀ edition yìí tó wà lọ́wọ́ mi ní kéw page 335 wà 335 àwọn kìíní ló ṣe ilé darul darul manar takik abdullahi al-minshawi sheikh al-minshawi wọ́n produce ilé atọ́bọ̀ àti lèhúlà this is the first edition published in 2003 1423 ìjìlá ṣó di Darul Manar àwọn ni wọ́n fọ́ fi ṣe ṣó di wa so page 300 kí mo pè ní ìsinmi 335 335 ilẹ̀ lọ́rọ̀ ti rẹ́ bẹ̀rẹ̀ lára mẹ́rin wọ́n ni fìlìmẹ́ bìlì ọmọ ilẹ̀ ààkì nípa ìgbàgbọ́ nípa wọ́n fẹ́ ọ̀rọ̀ tá a máa sọ ní ìsìn nípa ìgbàgbọ́ pẹ̀lú ọjọ́ kan ìtìràwò láti ń ka àlàákí ṣáríhù làákídà tí lè wà sìtìyà àlàákídà tú àlùwàsìtìyà àlùwàsìtìyà. tàbí àlùwàsàtìyà torí kò sí alìsì ń bẹ àlàákídà tí ìgbàgbọ́ tí kò láṣe jù nú tí ó sì ní kí ni àṣe ètò nú ìgbàgbọ́ tó wà níwọ̀ntúnwọ̀nsì ìwọ̀n ọ̀tún ìwọ̀n òsì middle course there is no extremism there kò sáṣe jù mẹ́ and there is no laxity kò sì sáṣe ètò a sì lè tún tún sí èyí tó bá mú jùlọ àfáà ní sheikh usaimin rahimahullah ta'ala wọ́n ní ṣàrọ̀ alìmọ̀ alìfò rahimahullah ta'ala fi kalami ni yawmil akhir wa aqidati ahli sunnati wal jama'ati fi àfáà ibn tiyamiya wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nípa ọjọ́ alìkìyàm ọjọ́ kẹ́yìn àti ìgbàgbọ́ àwọn alìsúnnà wà lè jẹ máa lórí ọjọ́ ìkẹyìn tó ráwọn ní ìgbà pé òsọjọ́ ọ̀fẹ́ àwọn kan gbà pọ́lọ́ nǹkan fi dẹ́rù bà wá ní kùránì ká lè ṣe dáadáa ni wọ́n sì ní mùsùlùmí láwọn ni fásinù wà mínàlì ìmẹ́ni bìlì yọ́mìlì àkìrí ṣe kìí nù tẹ̀mí ya ní nínú ìgbàgbọ́ tí ọjọ́ kẹyìn òní ìnígbàgbọ́ pẹ̀lú gbogbo nǹkan tánàbí sallallahu alaihi wasallam fún wa nírò rẹ̀ mímọ́ yakunu ba'dal maut nínú tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ikú ṣéèkù fèmí ni hukmul imani bil yawmil akhir faridatun wajibun ìdájọ́ ìgbàgbọ́ pẹ̀lú ọjọ́ ọ̀kan yìí ọ̀ranyàn dandan gbọ̀n ni kí ni mo dandan gan sóyé wà mọ̀rùtàbá tó ń fi dì ní ipò wo ló wá wà nú ẹ̀sìn annahu ahadu arikanili imani sita ọ̀kan nínú àwọn òpó ìgbàgbọ́ mẹ́fẹ̀ẹ̀fà ni ọ̀kan náà àwọn òpó ìgbàgbọ́ mélòó mẹ́fà tàbí pè ní orígun ìgbàgbọ́ wàkẹ̀sí rán wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà máa yá kùrùnù lọ ìtààlà bẹ́yìnà lè máa níbi ìtààlà wà lè máa níbi lè yá òmìnira ààfẹ́ ọlọ́run máa dàápọ̀ tàbí kó fi tira wọn ìnígbàgbọ́ nú ara rẹ̀ gangan kéèyàn gbọ́ yóò fi ìnígbàgbọ́ náà ọjọ́ gbèǹde kún bí irun àti zaka ọlọ́mọ fi tira wọn lọ́pọ̀lọpọ̀ ọgbà nù kúránì àkímù sọ́láátà kí ni ó tẹ̀lé wàátù zakáátà ẹ máa Ọrọ ọ̀rọ̀ ìyàn ẹ máa lójúmọ́ ẹ máa zaká ni ó tẹ̀lé ní sábà pọ̀ nù kùránì àbáwọn ni ọ̀pọ̀lọpọ̀ ọgbà náà nù kùránì ọlọ́run tó bá ti fẹ́ sọ̀rọ̀ ìká nígbàgbọ́ sóhun yóò fi gbàgbọ́ ọjọ́ alìmẹ́nu bìlì bádá wàlìmẹ́nu ìgbàgbọ́ pẹ̀lú nínú ìbẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ ìṣẹ̀mí ìbẹ̀rẹ̀ ayé àtààyè àti ìnígbàgbọ́ sí ibùṣẹ́ rí sí ibùdé sí lè annama lam yu'min bil yawmil akhir torí ẹnikẹ́ni tí ò bá nígbàgbọ́ ní ọjọ́ kẹyìn la yumkin an yu'mina billah kò ṣeé ṣe fún kó nígbàgbọ́ ní Ọlọ́run anna alladhi la yu'minu bil yawmil akhir lan ya'mal ẹni tí ò bá nígbàgbọ́ náà ọjọ́ kan kò ní ṣe dáadáa kankan li annahu la ya'mal illa lima yarju'u min al-karamati fil yawmil akhir mùmíní iṣẹ́ tá ń ṣe dáadáa ìran tá ń kí àwẹ̀ tá ń gbà kò síbi tá a fi ń gbà ju ìrètí ẹ̀san olóore àpọ́nlé níjọ́ kan yìí

ó rí ọ iná pè ní dáadáa ó fi pé tí wọ́n máa ń sọ̀rọ̀ dáadáa lórílẹ̀ ìbáàdà ló ṣáájú gbogbo tí wọ́n ń pè níwà yẹn tẹ̀lé bàádà ni ẹni tó ní ẹ̀yìn ló ṣe pàtàkì òun ni pè ní person alágídí ọkàn tó rẹ̀ ọlọ́run sọ̀rọ̀ wọ́n ní tiẹ̀ ló mú wá ọ̀rọ̀ wọn náà ń bọ̀ wájú o onífẹ̀ẹ́ nú ìdí ni àwọn òní kírun tí wọ́n bá wá kírun bóyá torí pé ìbò ń bọ̀ wọ́n ní ìdìbò àìrí wọ́n yí bí ilé yá ń fi ẹ́ra àwọn olóṣèlú torí wọ́n ti parí ó ṣeéṣe ó dàgbọ́n á ti parí primary àwọn olóṣèlú wọ́n ti mọ ẹni táwọn fẹ́ mú ní pàtì wọn ẹni tó fẹ́ lọ fún rep ẹni tó fẹ́ lọ fún senate ẹni tó fẹ́ lọ fún house of assembly ti state ó dà pé wọ́n yàn wọ́n tó bá ti jọ yídì ń sin ẹ́ra àwọn christian wọ́n bọ̀ wá kí yídì wọ́n á tún wá jímọ̀ kódà wọn ẹlòmíì wọn ó dá útúbà dúró láàrin tí wọ́n bá ti ń ṣe útúbà lọ wọn àstọ́pẹ̀ wọn ni sẹ́nitọ̀ ẹ̀ dìde dáadáa sẹ́nitọ̀ wa rèé o ẹ̀kọ́ àárín útúbà gbogbo èèyàn ó ti dé tí wọ́n bá sọ ṣáájú útúbà àwọn èèyàn kan ò ní ti dé tí wọ́n bá parí útúbà tí wọ́n sọ àwọn kan ó máa lọ sẹ́nitọ̀ wa rèé o ta dìbò fún ẹnà ká sí ká ṣe náà sálínà ó kankan fún torí ọlá alẹ̀ ìlátìlì kọ́dìrì láfẹ́ fi tọrọ fún bá àti ẹ̀sínú ẹ̀ nínú àǹzánlẹ̀ nẹ́kásí ẹ má fi rajú o ẹgbọ́n ọwọ́ yẹn síwájú fún báyìí lórí útúbà èèlò ni wọ́n fún bàbá 250,000 ẹwọ́n tó lọ dálẹ̀ èèlò ní 250 ẹ̀ọ́dà ẹnìkan ní à ah, wọ́n máa fún ọ lówó gidi 300 million ni wọ́n fún wá 300 million tí ò ráká ẹyọ tí ẹ bá fẹ́ kún káà tó gbá múṣé lásìkò nínú ọ̀rẹ́ mi lè hàn ọ̀rá àìbẹ́ ìmọ̀ tàǹgbà táwọn celebrities náà bára káà ìkiri pé káà fún àgbọn rẹ̀ mílíọ̀n bí ò sí ni customize nínú ọ̀rẹ́ mílíọ̀n ni mo browse náà mo rí ẹnìkan bá price ilẹ̀ five hundred and five hundred million asking price Then ní ilẹ̀ five hundred million asking price ẹlòmíì yóò ra gbogbo ìlú tán kò ju one acre one plot tò láyé nìyẹn lọ́lọ́wọ́ bá fi sọ àwọn tó ń ta ọ̀rọ̀ ọlọ́run ọba wàlá tẹ̀ṣítẹ́rù bí i ayá àti fámẹ́nà ń kọ̀ líìlà owó pọ́kú táàfíà pẹ̀lú tí ní ọ̀rẹ́ mílíọ̀n tí ẹ̀ wá torí tí ọ̀rẹ́ mílíọ̀n lọ́wọ́ náà àfá àìsàn gan fún lè mú ń tọ̀ sẹ́gbé tí ọ̀rẹ́ mílíọ̀n yẹn ò tún wá ní wo àìsàn yẹn àwọn tẹ́sì tó fẹ́ ṣe oríṣiríṣi wẹ́gbẹ́ lọ lórí káàkiri ìnira tí ó rí tí ọ̀rẹ́ mílíọ̀n lè mú nira kú ó ti ẹ̀kẹ́ kan sọ pé wọ́n tẹ́sì kò ní nǹkan kan tó ń ṣe ó sàn pé inú ara ń ta òun àwọn orí ìgangan tó ń ta yín bẹ̀ alórúmù ẹmọ wọ́n tún tẹ fánù sí ara tó ń ta àwọn orúmù wọn fánù yóò tó yá kan wọ́n tún tẹ̀ sí àwọn orí 300 million kò lè ná kò sóúnjẹ tí wọ́n fún tó lọ lẹ́nu ẹ̀ ọlọ́run kó ṣàánà wà ìbẹ̀rù ọjọ́ kan tí ò bá nígbàgbọ́ sí kò lè ṣiṣẹ́ rere ayé láàṣẹ ká tó ṣọ̀run ni ó sọ àwọn tànádà ákàwájú náà tó ní wà mẹ́yà kọ́ọ̀fù òmìnà làádábì wà lẹ́rọ̀kú bá ẹ́ o ní ìdí tí mùsùlùmí fi ń ṣe gbogbo dáadáa bá ń ṣe o ní èyí tí ń dẹ́rù bà wá tí ń bà wá lẹ́rù nú yàá ìyájọ́ wo ọjọ́ gbèǹde fàídà kánà láàyò pinnu bí bẹ́ẹ̀nìkan bá ti nígbàgbọ́ ní ọjọ́ gbèǹde sọ́rọ̀ kàmọ́n akàlọ́ọ̀hù anhim ọ̀rọ̀ rẹ̀ ó dàbí ọ̀rọ̀ àwọn tọ́lọ́wọ́n ọba sọ nínú súrọ́tù kan tí ó sí jáàfìyà súra 45 súra 45 súra karùndínláàádọ́ta 45 aya 24 jáàfìyà aya 24 ẹjá gbọ́n tọ́lọ̀ sọmọ́ ẹjá wọn láti 22 jàre ọlọ́rin wà kọ́lá kọlọ́ òṣèmọ̀ wá àti wà láàrùbọ̀ ọlọ́run ọba dá sánmọ̀ méjèèjì àtilẹ̀ méjèèjì ìbílẹ̀ hákì pẹ̀lú òdodo pẹ̀lú òtítọ́ wọ́n lè tó jíza kúlù nẹ́fsìn kábà kó sì lè san kúlù nẹ́fsìn gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan bí mẹ́ kásàbẹ́t lẹ́sàn-án tó ṣe níṣẹ́ nígbà tó wà láyé gbẹ̀gbẹ́ ayé alẹ́ àdánwò ni ọlọ́run dá kó ń kálukú lè gbẹ̀san tó bá ṣe láyé wà umla yuslamon a nípò wọ́n sí o ọlọ́run ní ṣàbòsí fẹ́nikẹ́ni afárọ̀ aizamani takọ̀dá 23 ló wá tẹ̀síwájú ẹ jẹ́ ká gbọ́ àyà ìdáadáa ẹ tó wá ń ṣeré tó mọ́ ṣeré mọ́ ẹ tó bá fọmọ lọ́yàn tó ra fàṣọ bò sílẹ̀ kọmọ yẹn orí credit alert credit alert ti wọlé kò sá lọ pé ọlọ́run ní àfàrọ̀ àyíṣà ìwọ tó ṣókùn tó wọ́ mi tó ń gbọ́ mi tí ó kò àárí ní mọ̀ni tákọ̀dà ilẹ̀ ahú àwà ẹni tó mú ìfẹ́ ẹnu rẹ̀ lọ́lọ́run ẹni tó mú ní ọlọ́run onígíní ìfẹ́ enu ẹ̀ wà àdọ́lá ọlọ́ ala ní ọlọ́bá fílẹ̀ ní ṣìnà àlà ìrìnì kò fún ìfẹ́ ẹnu lọ́lọ́run tí ẹ̀ ọlọ́run wà kọ́ta náà aláàsàmà fi fi di fi èdìdí di ọkàn rẹ̀ ìgbọ́ràn ọkàn wájà aláàlá bá sọ́rì ní gẹ̀ṣàwà ọlọ́run bá tún mú èbì bò ló bá tó lọ fi bo ìríran rẹ̀ fámọ̀ ìyá àdíhì ta ló wá lè fi mọ̀nà ní báàdì láì lẹ́yìn ọlọ́run afàlá sàdákàrò tẹ́ẹ̀rí àgbà ìrántí ẹlú ní àti lọ́lọ́run ìyẹn ni ìjìyà pé ó mú ìfẹ́ ẹnu rẹ̀ ní kíni ọlọ́run kí ni jẹ níyà yẹn ọlọ́run kàn fi èdí bí ìgbọràn rẹ̀ ní bẹ́ẹ̀ ṣe wá sí dogun ọdún kò ní gbọ́ kọ́lbì yìí ó fi dí ọkàn rẹ̀ bẹ́ẹ̀ ṣe wá sí fún fọ́gbọ̀n oṣù kò ní gbà ìríran rẹ̀ ọlọ́run tún fẹ́ bìbòbó kò sí ń tẹ́lẹ̀ fi ṣàlàyé fúnnú tí ń lọ láyé kárí ìdíyàjẹ nìyẹn fún pé kí ni ó lọ mú fẹ̀ẹ́nú ẹ̀ lọ́lọ́nù gé nígbà tó sọ pé a jẹ́ àwọn tó ti lọ́dà o ni mo pè ní kí mo lẹ́ẹ̀kan ọkàn lórí wọ́n pè ní kí wàkọ́ọ̀lù wọ́n wá ń sọ ara wọn mọ́ híyà kí ní ní kí illa hayatuna ìṣẹ̀mí àdúnìyà ìṣẹ̀mí ayé tà ń lò náà làṣẹ̀mí ẹni ayé yẹ lọ́run ó yẹ òun ó mẹ́mú o bóyá wọn kí mú òun kò mọ̀ ó ti gbọ́rí ní bá ń kọrin yẹn mí fẹ́ kọrin yẹn jọlórin alfanshani òun á orí òun bóyá sọ orin burúkú kan wà tó lórin kan ti kọ ti pẹ́ alówó mọ́ jayé ẹ̀yìn lẹ́mọ̀ àwọn tó jayé lánàá dà wọ́n ti kú wọ́n ti lọ olówó olóòní mutí ògbé ọmọ òṣọmọ mutí àwọn ẹgbẹ́ ẹ̀lọ àwọn ọmọ ẹlòmí ọmọ bí méje ní òbò lẹ́ẹ̀kan náà yes ma mo kàánú pépà bọ́ ìkan ọmọ nàìjíríà ni sportsman kankan ló ti pẹ́ o ti tó some years back ṣáàmì àti export libya kò ṣáàlè ju bí seven years ago lọ ó lọ tẹ́lù gbọ́ ọmọbìnrin mẹ́ta tira ó bá kú síbẹ̀ ibi tó ti ń bá wọn ṣeré ẹ̀ ní ẹ̀kùn ara ẹ̀yà wọn bá ṣe dédé ó kàn wà exhausted so from there ó kú I think he was a footballer olówó tó bóyá orin yẹn ló gbá lówó mọ́ jayé ẹ̀yìn lẹ́nu àwọn tó jayé lánàá dà wọ́n ti kú wọ́n ti lọ wọ́n á jayé rí òun tó bá lọ jayé rí ẹ̀ bí wọ́n ti gbé ìgbé ìyá ìnàlẹ̀ òlànà láyà kọ̀ọ̀fún ìlàlẹ̀ àwọn àtìbà àwọn onímọ̀ olùmọ̀ ìbẹ̀rù nǹkankan àfà ìsìn wo padà já sí ni wọ́n máa bẹ̀rù torí pé ìbẹ̀rẹ̀ kọ́ lóníṣẹ́ lọ́lọ́wọ́ ní máa ìyà ilá máa hìyà kí ní jẹ́ mi ìṣẹ̀mí ilá àyà tùnà kí ní ayé ìlàwọ̀ mọ́ ní ìdíkì nàmóòtù à ń kú wà náà àyà àṣì ìṣẹ̀mí ẹ̀ṣẹ̀ ń bí àwọn kan làwọn kan mọ̀ kú ilé ayé dàbí gbóló padà parí ẹ̀ sí ayé parẹ́ jù làwọn èèyàn mọ̀ pé mo ṣe wà sí lórí ẹ̀ngbà ẹ̀kẹ́ mọ́ bá wọn sọ máa bí ẹ ń sìn ó gbé mi dì máa gbá etí ẹ̀ ó gbá kì ibi ọ̀rọ̀ burúkú yẹn ló ti bẹ̀rẹ̀ ó wá ní ọlọ́run wá ní wọ́n sọ pé wà mọ́ yùhù líkù náà ìlàkà kò sí tó lè pa wọn rẹ́ àyàfi àsìkò gangan fún rẹ̀ kálukú wáyé wá lo àsìkò tí ẹ ní ìjẹ́jẹ́ ayé orí ẹ básìkò bá ti lọ́wọ́ parí nìyẹn wọ́wọ́ bàbá arúgbó yẹn òyà arúgbó ìgbà tó wà lọ́dọ̀ kò enjoy life kò lè padà enjoy ẹ̀ mọ́ ẹ̀wòrò rí yẹn ni ẹ̀ wọ́n lọ nìyẹn tó bá ti kú ó tán nìyẹn so kò nígbàgbọ́ ní ọjọ́ kẹyìn àwọn là ń pè ní the darius <laughs> darian wà mẹ́làhún bí dálíkà nìna ọ̀ìlì míì ọlọ́ni indian ti ń sọ yẹn kò sí mọ̀ kankan fún wọn o kò sí kíní kankan ò lè pa àwọn ọ̀rẹ́ àyàfi kíní àsìkò àkókò wà mẹ́làhún bí dálíkà nìna ilmi wọn ò sì nímọ̀ nípa èyí ń jẹ́ ń sọ yẹn rárá o in um illa yazunnun kò sí ní sọ́jú àrùsọ lásán wà ìdá tutla alayhim ayatuna bayyinat tàbá kí àwọn ayé ọlọ́run tó yanjú tó hàn gbangba tí ò sí ìrújú ń bẹ tàmú ayé Kùránì wá fún wa ma kana hujjatahum illa an qalu i'tu bi abaina in kuntum sadiqin ẹ̀rí tí wọ́n mú wá fún wa ni pé àwọn bàbá tí wọ́n ti lọ yẹn ṣe sọ pé yà ń jẹnu sàárè yẹn ẹ jẹ́ kárí yà yẹn. pé wọ́n ojú ti là tẹkinọ́lọ́jì ti dé wọ́n sin òkú kan sínú sàárè wọ́n fi kámẹ́rà sí wọ́n tan nọ́mbà kámẹ́rà ń wò kò sí mọ̀láìkà kan tó wá béèrè béèrè lọ́wọ́ òkú yìí after bí èyí à ń gbà tí ẹnì tí ò ṣẹlẹ̀ ni wọ́n disconnect camera yẹn kúrò ìbẹ́ sọ pé táwọn èèyàn bá ti kírè ńlẹ̀ ni wọ́n á béèrè ìbéèrè lọ́wọ́ ẹ̀ camera gbé kò sí àǹsán ni wọ́n ṣó ẹ̀ àwọn wo you too can do the experiment we can go and apply camera to one thing even gan laser camera ó máa rí tó wà nù lẹ̀ láì jẹ́ kí wọ́n jí bọ́nù lẹ́yìn ká boot tó tọ́rẹ̀ lẹ́sà kámẹ́rà tí wọ́n bá ti boot máa rí nǹkan tó wà ní boot through kámẹ́rà yìí wọ́n ní kó ẹ̀tàn wá jẹ mú wọn wá bí à ń jẹ yẹn dà ọlọ́run ní ẹ̀rí wọn òjò bá ń lọ kúlè lọ́ọ̀ sọ fún wọn pé ọlọ́run ọba yóò yìí ìkùn yóò mọ̀ jí yí dìde ọlọ́run bá yóò yìí ìkùn tó mọ̀ ọlọ́run ló fún yín ló fún yín lẹ́mìí tẹ̀ ní ìṣẹ̀mí lẹ́yìn náà yóò pa yín o àwọn òṣọ́ páwọn òní kú náà bọ́n táwọn sọ pé nothing after death kódà tó mẹ́rẹ̀ jì máa rúkọ mú ilẹ̀ lẹ́yìn náà kú fi sí èméjì tàbí tàbí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́wà ní wà lè lá ìmúlìkù sàmàwà àti ọ̀làbì ìkápá sánmà àtìlẹ̀ ọwọ́ ọlọ́run ló wà wàyẹ́ ó mọ̀tàkù mùsà à ọjọ́ tí ìgbéǹde ó bá dé báyìí yá ọmọ ìdín yá sáré olùmùsílùm ṣẹ́rí gbogbo àwọn aláìgbàgbọ́ báyìí pátá yá sá gbogbo wọn ni ó ṣòfò alimobetelun àwọn alátakò òdodo yẹn ọ̀kẹ́rẹ́ ní bá ọlọ́run òfò ní gbogbo wọn ó ṣe ń jọ náà tàbígbà yà ànábì gan àwọn kan máa kìfìrí dàn pé ẹ́ tó bá lọ jẹ́ wípé kárọ̀ ìgbésí ayé mi ń bẹ àwọn náà mọ̀ wípé ìdàn kárọ̀ tán kọ́ síra ìgbésí ayé òfò làwọn ń lọ lọ́lọ́mọ́ ṣe wá ní kéfìrí o so bàbá sọ ṣé kò sẹ́yìn mí ni wá tẹ̀síwájú ní túmíyàlì yàwó mo lè bí yàwó mi áàkìrù لأنه يوم لا يوم بعده فهو آخر المراحل والإنسان له خمس مراحل مرحلة العدم ثم لحمل ثم الدنيا ثم البرزخ ثم الآخرة wọ́n ní ilé ayé ọjọ́ kẹyìn wọ́n ń pè lọ́jọ́ kẹyìn nítorí kí ló dé wọ́n fi ń pè lọ́jọ́ kẹyìn wọ́n ní lè ánàhú torí pé yáómú ọjọ́ kan lọ́jọ́ yẹn láyáómà bá dàwú tí ò ní sọ́jọ́ míì mọ́ lẹ́yìn ẹ̀ lábí ń pè lọ́jọ́ kẹyìn fàwáhìrù marahin gbogbo marahin marhala ìpele ipò kọ̀ọ̀kan tọ́mọ èèyàn wà ó nìkẹyìn ẹ̀ wọ́n nítorí kí wà lè ìsánù làwó khamsu marahin ìpele márùn-ún ìgbésí ayé ọmọ èyí marhala tó là ádàm ìgbà wà nípò àìsí ipò kan nìyẹn ipò kíní àìsí wà mara halatu ilhamu súnmọ̀ lẹ́yìn náà láwọn ọdún oyún àbówà kẹ́ tó lóyún ẹ ẹyin nínú ìyá wọn ní òun àti àtọ̀ ló papọ̀ àtọ̀ lọ́dọ̀ bàbá ẹyin nínú ìyá ìwọ́dà ìgbà tó wá doyún yẹn wọ́n ní ìpele kan nìyẹn ipò kan nìyẹn ó di mélòó méjì tó ma dúnìyà lẹ́yìn náà gbàtà wá wáyé tó ma lè barzakh lẹ́yìn náà ni ìgbésí ayé tó ń bẹ lẹ́yìn ikú ṣáájú ọjọ́ kẹyìn yẹn ó ní à ń pè alìbársà tó mẹ́lẹ̀ ààkìrọ lẹ́yìn náà ni ọjọ́ ìkẹyìn yọ́ mú lẹ́bí láyá ọmọ bá dá ọjọ́ kan tí ó sọ́jọ́ kan lẹ́yìn ẹ̀mọ́ قتل الإنسان ما أكثر من أي شيء خلقه من نطفة خلقه فقدره ثم السبيل يسره ثم أماته فأقبره ثم إذا شاء أنشره كلا لما يقض ما أمره فلينظر الإنسان إلى طعامه أن صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة Aya yẹn sọ màá ráìsì ìgbòǹtàn sọ ní, ó ní kú tí lálẹ̀ ìsánú máa akfàrọ. Ẹgbẹ́ ọmọ ènìyàn, èé ṣe tí kéfèé yìí wá fi lágbára báyìí, máa akfàrọ kìí ṣe mọ́ kí ló sọ di kèfèrí mọ́ tààjú bí yà ní tààjú exclamation mọ́ akfàrọ̀ why kèfèrí ṣe lágbára báyìí min ayé ṣe in kọ́lákọ̀ níbo láti dáyàn min nọ́tọ́fàtín láti bí àtọ̀ láti dá fàkọ́ dára awápẹ̀ gbogbo ẹ̀ nínú ìyá ẹ̀ fi ayé sóòrọ̀ ti mọ̀ ṣe àrọ̀kàbàkì bàbá pẹ̀ gbogbo ẹ̀ tó doyún nù yẹ́ nǹkan thumma sabila yassara ó wá jáde lábẹ́ ìyá ẹ̀ abdulsayi tàbí wọ́n lánà ìyá ẹ̀ wọ́n gbé jáde ó ṣàdáyé ó bá ń lólé ayé lọ thumma amatahu lẹ́yìn àbápa fàákúbárọ̀ àwáṣí thumma idha sha'a anshara ìjọ́tọ́lọ́n bá ti wá fẹ́ yóò gbé wo àdìdì kálá lamma yaqdi ma èé wá ṣe tọ́mọ èèyàn ò ṣe nǹkan tá a pa láṣẹ kó fàlẹ́yàndórí ìsáàlù ilá tọ́ánì ẹyọmọ èèyàn kó wo oúnjẹ tó ń jẹ anẹ sọba bẹ́nẹ́lì máa àsọ́gbá bá ṣe ń sọ òjò omi kalẹ̀ láti sánmọ̀ ní sísọ kalẹ̀ tó mẹ́ṣà kọ́kọ́ lọ́ṣà pọ̀ òjò tó ń wọlẹ̀ yẹn iná ẹ̀ lọ wò dáadáa níbi ọ̀ṣọ̀rọ̀ ẹ̀rí tí ó gbẹ́ kòtò bó ṣe ń wọlẹ̀ yẹn ní fọ́lẹ̀ fàmbátnà fi àhábà àwọn irúgbìn àwọn wọ́n hù jáde ẹ̀hẹ́n fàmbátná bí àhábà wà ìnàbà ohun àkọ́dùbá inab èso ìnàbì àwọn koríko oríṣiríṣi ewébẹ̀ ni kókò gbó ni wà zaitun ohun wà nákọlá àti zaitun àti náhàl hmm? dẹ́bínù kí ló tẹ̀lé wàhádá ìkọ̀gbólùbá wàhádá àwọn ọgbà we have spent one hour on it like I am said àti one hour so pẹ̀lú ògo ọlọ́run tó bá di ìjókòó tí a ma bá síra ìsíwájú a ma kà síwájú mọ́ṣáláṣí ìwà àjókòó láìjọ́ ibẹ̀ ní àti àwọn onímọ̀lẹ̀ nígbà ní ní ìgbàgbẹ́gbẹ́ ẹ̀yọ jíṣẹ́ rí dá tó wà lórí èyí tó wọ wáìtì èṣù gangan ló gbé sórí yẹn ìgbà yẹn ni wọ́n ń pè ní ajé olórí yẹn àwọn tó ń bọ omi lélẹ̀ ṣáwọn kí lórúkọ àwọn eléyìí mo mọ̀ pé lóòṣà ni kí ní ìgbà tó gbé sórí yẹn gangan nìyẹn èkèṣù nìyẹn ètò tó bèbí sórí yẹn ẹ̀báwọn onímọ̀lẹ̀ lélẹ́yìn òkè bọ̀ wáìtì ni wọ́n wọ̀ òkè omi ni wọ́n lọ bọ báyìí ọláyà ọlọ́run kó ṣàánú wa ara bẹ̀rẹ̀ kù jù mélòó ara fallout mọ́ṣáláṣí wa tí wọ́n sí ilẹ̀ rí yẹn o ẹgbẹ́ 4 years ni wọ́n fi ti mọ́ṣáláṣí ara nǹkan tó ṣẹlẹ̀ ẹgbẹ́gbà tí wọ́n ti mẹ́sílájí yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò kírun mọ́ ó clear àwọn èèyàn àwọn kan ò kí jímọ̀ mọ́ wọ́n láwọn ò lè kí jímọ̀ ní bí jímọ̀ ọ̀fẹ́ àwọn ò lè kí nítàn jímọ̀ ọ̀fẹ́ àwọn ò jókòó sí yà ṣùgbọ́n ah, it's part of it o if you don't know torí kí ní yóò rinlẹ̀ tó báyìí tẹ́lẹ̀ àwọn mùsùlùmí jókòó kí là ń ṣe lọ́wọ́ àbára wa jà lórí kí ni lórí ipò ayé tẹ́yìn ó tún ṣe ìṣirò ẹ̀ pẹ̀lú ògo ọlọ́run lọ́kílẹ̀ ọ̀rọ̀ yámẹ̀lẹ̀ ákìrì là ń sọ lọ yìí kíra àlàbá òsè mí àkàjọ èpèjì ń bẹ̀ báyìí kò díẹ̀ pé èpèjì tán tó bá jọ mẹ́jọ á máa tẹ̀síwájú ọlọ́run fún ṣàmà ṣùgbọ́n ojúṣe tiwa àwa ó máa hàn tàbá délé ó ṣeé ṣe ká rí lẹ́gbẹ̀ẹ́ wa tàbẹ́ni tá a súnmọ́ tàbẹ́ni tá a mọ̀ ẹ jẹ́ ká máa pè wọ́n kó ń bí nǹkan wọ̀nyí o ẹ má jẹ́ ká kàn máa wò wọ́n níran o tẹ bá rántí lẹ́yìn Ramadan lẹ́kṣọ̀ tá ṣe lẹ́yìn Ramadan ni ó máa sì bí kí ni ojúṣe wa wọ́n bẹ̀rẹ̀ lórí ara wa àwọn ọkọ wa ọmọ wa àwọn alásùnmọ́ wa aládùúgbò ìlú aládùúgbò bẹ̀ la ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ṣe pé kákan rí báyìí ká pò ṣe ó ṣeé ṣe kárẹ́ nìkan ń bẹ̀ tá a mọ̀ ẹlòmí ó sọ fún yín tẹ́ bá bá sọ̀rọ̀ dáa pé ní tí wọ́n tó ń ó jẹ lòun wá kiri ogẹ́mọ̀ kí ò sọ náà ń bẹ dáadáa kí lòun jẹ́ ń bẹ̀ kéèyàn béèrè lọ́wọ́ ẹ̀ ẹ̀mẹ́ èlò náà ló dẹ̀ yìí mọ́ sọ pé àbí kí ló ń jẹ yìí o ẹni tí wọ́n bá pín ìgbín mẹ́ta fún tó wá sí nílé ìgbín mẹ́ta tí ò jọ lójú tó ní ẹjà rẹ̀ ẹjọ́ tàbó débẹ̀ wọ́n fún ní 500 naira kúmù tó sọ pé ẹjà rẹ̀ yìí mo fẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ yín campaign rally tí wọ́n máa ń lọ lákùrẹ́ láti kàrẹ́ ìgbà yẹn tówó tún níyì èló wọ́n máa ń fún wọn gbà yẹn It's 1,000 naira now. Go come. If máa ń rí wọn bí gárà tí ó tún máa jà. Kò fún mi lówó tèmi, kò fún mi. Ẹlòmí 500 ó fún ẹni tó kó wọn lọ́tún ti yọ tiẹ̀. Ẹ tí rí bí wọ́n ti ń jà lábẹ́ igi. Mo rí lóyìn mọ̀ náà, abẹ́ igi oyin mọ̀ yẹn. Mo dẹ̀ ń pé bẹ̀ láti wọ́n ń jà sí ómò. Àdàdà wọ́n wá fún rálì. Ómò wo ni wọ́n wá jà fún ómò 200 naira sáṣẹ́ẹ̀tì tí wọ́n máa wọ́n ń já wọ́n fẹ́ nìkọ̀ọ̀kan kúmítẹ̀ ní kúmítẹ̀ so umu yìí you are not listening now you are, the sense you are not listening listen very carefully nítorí kí sọ bẹ́ẹ̀ ni pé kí ló ń rí jẹ tó sọ yẹn kẹ́yìn kọ́kọ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ní tí wọ́n jẹ yẹn ò yín lójú ẹni tẹ́bí ń pa látàná tí wọ́n bá ní kó ká lọ yóò jẹun yóò lọ o ah, if not báwo lèèyàn ṣe lè lọ rálì rálì olóṣèlú kó máa jà sí ó mọ̀ 200 náírà kéèkùn ò fún mi mo náà wọ́n jẹ́ wọ́n jà sí náà ráìsì tí wọ́n fún wọn ò pé rọ́bà kan wọ́n dì sínú láìlọ́n agolo mẹ́ta ẹ̀ so the point is that let us súnmọ́ tó bá ní ẹ̀yìn tí wọ́n fún àwọn ẹ̀jẹ̀ kí ni wọ́n fún ọjẹ́ ká bí i'm not being practical jẹ́ mélòó ni wọ́n fún ẹ jẹ́ ẹ̀mẹ́ ìlú lọ́dún ni wọ́n fún ẹ a lè sọ fáwọn ọmọ fún ọ̀nà ó òdodo ní o èló ni wọ́n pín táwọn bá ti jó yípo ògoro báyìí 1000 ní ìjọ òlẹ̀ tó fẹ́ jó lọ́la mọ́ lọ́jọ́ gba 2000 naira kò gbẹ̀yìn lọ ìdí mùsọ̀ ní agbẹ̀yìn lọ ayé tẹ́ lè ṣe dáwà gangan lélẹ́yìn these are people you call the pessimists pessimists ni àwọn tó jẹ́ wípé wọ́n gbà wípé ẹni yẹn kò ní gbọ́ àwọn èèyàn ti gbọ́ dáadáa practically I can tell you But you know, we cannot be saying on the line, pé kan báyìí la ṣe kọ́lọ̀ kó forí jìyàn kó máa di pé Many people fi kúrò nínú ṣíríkù nítorí pé in tó gbé wọn lọ bẹ̀ ni tí wọ́n fẹ́ jẹ, wọn ò ṣe mọ́. Àwọn Muslim so the Christian kan torí pé wọ́n fẹ́ gba admission. Ṣé ìgbà tí wọ́n á lọ tọ́lọ̀ láwọn brothers lọ ṣẹ́ tó rà admission ṣó padà sínú Christianity I have seen even in this town I have seen someone Muslim gbọ́mí ní sọ tó jẹ́ kẹmọ́ lọ forí yamap ó ti lọ chọ́ọ̀chì náà kí ló ṣẹlẹ̀ ó jẹ́ gbèsè pásọ̀ ni wọ́n ya lówó bí ẹ̀dẹ́ ẹ̀wọ́n lówó chọ́ọ̀chì gbogbo gbèsè tí ò fi ọ́ 200,000 naira ó dẹ̀ ń ṣiṣẹ́ fún wọn again because of that ó láti máa lọ church so when ìgbà tó ń sọ dẹ́ẹ̀tì ẹ̀ ó kúrò náà ó kírun ju awọ lọ báyìí báwọn Yorùbá ṣe ń sọ so ẹ má ṣe mistake pé bóyá àwọn tó ń lọ bí ẹbọ yẹn tẹ bá fún wọn wọn á gbẹ̀yìn lọ ó ti wà lọ́kàn wọn gbogbo wọn kọ́ ló nígbàgbọ́ sí wọ́n ń distribute owó fún àwọn ọlọ́jà I was there physically personally supervising them ẹnìkan gbówó yẹn lẹ̀ ó wá pè mí kí n bá wọn kòkówó yẹn fún mi o wọ́n ti ń fún wọn ó wá ní kí ìjọ kí n bá wọn make sure pé fún wọn èmi wá increase ẹ̀sìn interview mọ́mọ́ kan mo ní muslim ní yé o ní àwùjọbí láì nínú ṣe ìtọ́ni ọ̀rọ̀ jù ó sọ tó correct bí mo ṣe sọ ìgangan ló ṣe sọ èdè kò ní àwùjọbí láì àwùjọbí láì nínú ṣe ìtọ́ni ọ̀rọ̀ mi ò wá ṣọ́ mo ló má dùn lẹ́ni ó dà pé mo ti sọ ń bírí àkílẹ̀ wá lọ ó ní tẹ́ fún mi náà ni mo wá lọ ó tẹ́ bá ń fún bó ṣe sọ ni ó tẹ́ bá bẹ̀rẹ̀ sí fún wa ní ìsinmi àtún padà mọ́ kí n so when I am talking i know what i am saying ibi ṣeré o ẹgbẹ́ ọmọ muslim tó ti lọ ẹrù pé lásán ni wọ́n máa ń sọ pé kí èèyàn wá gba nǹkan kan ni mo mọ̀ àwọn brothers brothers tí wọ́n lè koko nídìí ẹ̀sìn tẹ́lẹ̀ wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí gbé ọ̀dọ̀ nù sọ̀rọ̀ christian ẹni wá jẹ́ kí wọ́n máa rí owó wọ́n dẹ̀ change wọ́n wá ń sá fúnlé wọn ò wá mọ́ you can't take them you can't take them àfi tó kàn wu ọlọ́run láti mú wọn kúrò àfi tí wọ́n bá rí alternative so ẹ má fojú tẹ́ńbẹ́lú àwọn nǹkan tá à ń sọ wọ̀nyí ẹ kò wọ́ọ̀kì o. ìfẹ́ ìgbàgbọ́ ẹ̀ ni òdúró ẹ̀ ìgbàgbọ́ òdúró bọ̀ tí wọ́n fi mú ní ẹ̀yìn náà tí wọ́n fi mú yẹn fi mú ṣe bá fi mú ìgbàgbọ́ àpadà dúró no this is practical now so tó bá ráwọn ẹlẹ́bọ̀ àwọn tó ń ṣe mọ́lẹ̀ lọ tí mọ́lẹ̀ gan even within ààrẹ àwọn orí ẹnìkan tó ní problem pẹ̀lú ọ̀rọ̀ ó ṣe mọ́lẹ̀ ó ṣe mọ́lẹ̀ ẹnìkan ló wá padà ṣàlàyé fún mi so we have to hold him very well ó kí ó déédéé sí náà ń gbàwẹ̀ déédéé

ẹ ti rọ́pọ̀lọpọ̀ muslim sisters tó fẹ́ christian tó ń kírun ó fẹ́ christian bímọ fún christian ó dẹ̀ ń kírun lọ́nà islam àwọn nígbà tó wọn ò rí muslim and truly truly kò rí kò rí muslim islam ló jẹ náà ẹlòmí máa ń sọ pé ẹ kò rìn sí ibi táwọn muslim wà ní ẹlòmí rìn síbi tí muslim wà gbogbo ilẹ̀ lẹ́ẹ̀fẹ́ ìgbà àti táwọn ò fẹ́ kí nìdí wọ́n lè sọ pé kò ṣáàpù kí ni ìdí wọ́n lè sọ pé ó bákan kí ìdí I have a practical case with me now ẹn tó níṣẹ́ ló ṣe tó bá sọ fún sísà a ní bó ṣe dress ṣe bí wà ló tún ṣe ọkùnrin lè túnra ṣe ni kìí ṣe obìnrin ló máa wò ń gbà tó fẹ́ jáde pé ìlàyìn yẹn change ẹ̀ ó ti dọ̀tí kìí ṣe obìnrin lásọ pé fìlà tẹ lò yìí kò bá aṣọ tẹ wọ ìmú ẹ lọ ṣéǹjì ẹsì yìí báyìí kìí ṣe ìwọ ló lọ bá ara àwọn kámpáàsì àti lókan bàtà tí ń lò ń sìn yẹn tí wàá rò pé ó mú ń sùn ìwọ kọ́ ni wàá bá wo sáà ìyàn ọ̀ṣẹ́ kìí ṣe tẹ ẹlòmíà lówó wọn kó ṣẹ́ sáṣọ ẹ̀ wọn kó bárabàrà ìwọ kọ́ ni wàá wá télọ̀ tó gúdù tí ó bá gbẹ́ iṣẹ́ aṣọ sí lára ọkọ ẹ jáde nìyẹn ó ti tún ṣe nìyẹn tọkùnrin ni tún rẹ̀ torí ẹ̀ ẹwà rí sísà ní alọ́gbé èèyàn wúruwú tó bá tẹ̀ sí ọkùnrin tó ń túnra ṣe most of them gan-an aláìníṣẹ́ ni wọ́n ọkùnrin tó yes ọkùnrin òun ráyè o they don't have time ẹ mọ́jà àwọn ọmọ yìí ṣe mistake o gbogbo àwọn boys tó bá ti ń yọ wọn lẹ́nu boy tí ò níṣẹ́ àárọ̀ kùtùkùtù ó wá bá físíkálì ọ̀rọ̀ fóònù kan ó wá wò nígbà tó ń lọ school ó kí goodbye i love you love you ó dé lọ́sàn tún ti dúró you are welcome ọmọ yẹn orí ẹ̀ wá ń dàrú ọmọ yẹn kẹ́ tètè ṣàlàyé fún pé ó fi hàn pé bọ́ yẹn ò níṣẹ́ tó fi lè ráàyè tó bá yẹn it's not doing anything òfò níbẹ̀ yẹn òfìfò ní tọ́jẹ́ tó níṣẹ́ láàárọ̀ ṣé kò ní tó táìmù ló ti fẹ́ ráyè wá dúró dé ó fẹ́ kí wọ́n sáàkì òun ni kódà kó jẹ́ online work tọ́lá àwọn iṣẹ́ kan wà you are inside you are earning seriously mẹ́tòrókò àtàjà máa ń yáàbì ya sí nǹkan ọ̀rẹ́ bọ́ a mọ̀ pé a pé ká ṣùgbọ́n a máa fẹ́ǹtì ẹ̀ tó bá dẹ̀ ṣe ṣe àwọn kan wà lù wọn wọn pẹ́ bọ́ àwọn ìlú kan wà ẹbọ parẹ́ ń bẹ̀ kò sẹ́bọ́ nù yẹn ẹbọ dẹ̀ wà ń bẹ̀ lánàá ẹbọ dẹ̀ parẹ́ lónìí àwọn ìlú kan wà bẹ́ẹ̀ náà ẹ̀sáǹpù ní mọ́kà ṣé kò sẹ́bọ̀ mọ́kà tẹ́lẹ̀ ni ṣé kò sẹ́bọ̀ mọ̀dínà tẹ́lẹ̀ ni ṣé kò sí ń tọ́ ìfù tẹ́lẹ̀ ni ṣé kò sí ń kọ̀ sí ìtẹ́lẹ̀ ni ẹ̀ṣẹ̀ báwọn gan ló parẹ́ ìlú wọn ṣiṣẹ́ ni àwọn ìlú wa iná ìṣẹ́bọ tí wọ́n ṣe lónìí ìṣẹ́bọ lélẹ̀ ni wọ́n bí ẹwà dáadáa jáde nígbà tó máa ń ṣe lórí tẹ́lẹ̀ ẹ̀báwọn kan ló ṣiṣẹ́ débẹ̀ ṣùgbọ́n nǹkan ló ṣe wá àti ló ṣàlàyé ẹ̀sìn ìwọ gan tó kóra ẹni húmù nínú ilé yín ò mọ iye àwọn orò tí wọ́n ń ṣe tó mọ̀ tẹ́lẹ̀ ní kì í ṣe ẹ̀sìn tó gbà ẹ́ ló fi báwọn pàṣípèjì ló fi dáwó mọ́. àṣírí sọ́kàn fi ẹ̀ lọ lé yín mọ́ nígbà tẹ̀sí márì torí ẹ̀sìn rẹ̀ pé inú ẹbọ rẹ̀ ń lọ kí ló lé yín. ṣùgbọ́n ti tọrọ yín burú sínsìn àbúrò yín kan tó wà lọ́wọ́ ní kẹ́ mú sọ́dọ̀ ẹni á máa bá yín ṣòro gúnlé ọkọ yín almost oh, mú sọ́dọ̀ kó no, kó nu aburú yes na there are many humans like that àbúrò ẹ̀ gangan kò lè jẹ́ kó gbé ọ̀dọ̀ wọn kí kó fẹ́ fi ọkọ ẹ̀ nìtúmọ̀ kó fẹ́ bá ṣorogún o jẹ́ ọ̀sán tí mo sọ ní o fẹ́ trọ́bù bọ̀ ìwọ kúrò ní trọ́bù o fẹ́ mẹ́lò ní kúrò ní trọ́bù lọ́wọ́ ṣàánú wọn láti ẹgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ the next one kí ni táì mú sọ báyìí ẹ jẹ́ ká wo closer than the igami Islamic etiquette of intimacy chapter 3 ṣẹ́ǹpá ti ṣàlàyé chapter 1 and 2 àrí chapter 3 láwà ibi tá a dé ni women's ejaculation page 29 nínú edition revised edition tó wà lọ́ọ̀mí page 29 a woman also ejaculates the woman go ejaculate obìnrin náà fúnra rẹ̀ bọ́kùnrin ṣe ń damira lóbìnrin náà damira o when she reaches her climax tí obìnrin tí ó bí àárí adùn ìbálòpọ̀ tó bá ti wá dé ògóńgó òun náà damira but the discomfort or wetness often go undetected àmọ́ omi tóbìnrin ń dà ó máa ń jẹ́ nǹkan tá à ní ṣàkíyèsí ẹ̀ because they remain within the vagina torí pé máa ń dúró sí ojú ara obìnrin nínú yàtọ̀ sí tọkùnrin tá tú síta when a woman climaxes and discharges fluid tí obìnrin bá dé ògóńgó adùn ìbálòpọ̀ tó wá dámira o even if she is deep so unconscious during sleep kódà kò jẹ́ pé ó sùn lójú oorun ló ṣẹlẹ̀ she is required to perform ghusl upon realizing that òun náà gbọ́dọ̀ ṣe kí ni yóò lọ wẹ̀ ìwẹ̀ jẹ́nàbà Umu Salama radiyallahu ta'ala anha reported that Umm Sulaym radiyallahu ta'ala anha came to Allah's messenger and asked him Umm Salama ó ní Umm Sulaym kọ́lọ̀mà yọ́nú sáà méjèèjì ó wá bá ànábì ó béèrè lọ́wọ́ ànábì ó Allah's messenger eré òjíṣẹ́ ọlọ́run surely Allah is not shy from the truth láìsí èméjì ọlọ́run ò tìjú òdodo Is it required for a woman to perform ghusl when she has a wet dream? Tóbìnrin bá lálàá tó dẹ̀ wẹ̀ tó dámira ṣé òun náà wẹ̀ ìwẹ̀ jọ́nàbà ní sallallahu alaihi wasallam reply ìdá àárọ̀ àti lè máa á falẹ̀ yẹ̀kẹ́sì ànábìnrin tó bá ti lè rí omi tábẹ̀rẹ̀ bá ti tutù kó yá lọ wẹ̀ o when she upon awakening find wetness in her clothes she must take a bath upon hearing this umu salama laugh nígbà tó gbọ́ ilé umu salama wá rẹ́rìn ẹ̀kọ́ ló béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ànábì umu ló béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ànábì èsì tá ànábì wá fọ̀ yẹn umu tó jẹ́ ọ̀rọ̀ ànábì wá rẹ́rìn covering and face from embarrassment ẹ̀rín ìtìjú ó fọ́ tó dọ́bojú ó wá béèrè ó wà last messenger ṣẹ́nu gbà tó sọ̀rọ̀ yẹn ó wá rẹ́rìn ó wá tọ́ bojú ojú ìtì ẹ̀ gẹ́gẹ́ bó ṣe ń dìmí gan lára láti wọn sọ báyìí the women have well trimmed tí àwọn obìnrin náà máa ń ní àwọn náà máa ń lálà ládàmíra ní you dey get wet as a result of drink he replied anabi idan sallallahu alaihi wasallam ni na'am na'am taribat yaminuk fima yushbihuha waladuha oh

kí ló dé tí wọ́n ṣe kíni tí wọ́n kí ń da omi lára bí tọkùnrin kí ló wá dé táwọn ọmọ ma ń jọ wọn ìyẹn fẹ́yìn tẹ́ bá ṣe reproduction hereditary kankan ìyẹn òye yínú biology what does that one has to do with resemblance kí ni ìyẹn ní ṣe pẹ̀lú pé obìnrin dá mi lára o kí ló ní ṣe pẹ̀lú bọ́mọ jọ̀yà lẹ́nu ṣe wọ́n sọ̀rọ̀ nípa What to do when in doubt? Tí ẹ̀ bá wá ń ṣe èméjì When one is in doubt as to whether one has had a well dream requiring good sleep. Tí ẹ̀ bá ń ṣe èméjì pé alágbímọ láì lójú oorun tó ní ìbálòpọ̀ ń bẹ̀. Ìgbọ́dọ̀ jójoojúmọ́ ọ̀fẹ́ bá ní ìbálòpọ̀ lójoojúmọ́ kó máa jẹ́ pé àjẹ̀nú ti wọ̀ lára hàn. Ọlọ́run kó yà wá ìyá òun àwọn tó sì ní Ọlọ́run kó fún wọn níwòsàn bọ́n nínú tá a lè fi dáàbò bo ara wa ni pé ká gbìyànjú alẹ́jọ́ tá a bá fẹ́ sùn tó wá ń kùn wá gidi yẹn ẹgbó wá ní wá lára láti ṣe àkárù kéèyàn tó sùn yẹn ohun gangan ni ká wá dìde ká kúrò lórí bẹ́ẹ̀dì yẹn káwà lọ máa ṣe ọlọ́run ṣàánú wa lè jẹ́jọ́ yẹn gangan làbúrú kan fẹ́ ṣẹlẹ̀ ìjọta bá rí pòtì ẹ̀tì wá ní wá lára jù yẹn pé ẹfẹ́ ṣe oòrùn ṣàǹdé rẹ́gbẹ́ gbìyànjú dìde it has happened to me several times ọ̀pọ̀lọpọ̀ ọ̀pá pàápàá sọ́rọ̀ àárọ̀ nínú mọ́ọ̀sì mo kírun tán oorun ah máa kàákàá tí bá fi kà lọ máa kà tó máa nǹkan tí mo kà mú tún sùn mo láti dìde àwọn èèyàn wò mí mọ́ọ̀sì ògùn tó jẹlẹ̀ wọn ní stars nation society ẹ̀ka rẹ̀ mo wá rìn láti one edge of the mosque to the other from mosque to wọ́n ń lọ bọ̀ bẹ́yẹn mo fi káàkùbà káàkù tán so èèmù mi ni pé mo fẹ́ lọ sùn tí bá ti kà ojú mi dá wáì ni so àwọn tó bá ṣe human kinetics ṣe sọ pé nítorí exercise tí mo ṣe yẹn ló jẹ́ kí oorun dá but èmi wò pé there is something there so tí bá ti rí pé àkàrù yẹn tí bá fẹ́ ṣe tó wá ní mí lára àti ṣe ìgbà yẹn ni màá wá jọ màá wọ̀ yá àjàkadì pẹ̀lú àkàrù yẹn láti borí ẹ̀kí rí ṣe ṣùgbá ti dalẹ́ lágbìyànjú láti máa ṣe ò sọ̀rọ̀ kan yà lọ bẹ̀rẹ̀ wọ́n ni once you examine one's undergarment tí èyàn bá wà ní inú iye méjì kéèyàn wo àkókò wo àwọ̀tẹ́nú tó wọ̀ táwa Yorùbá máa ń pè ní pátá if one finds traces of seminal fluid one should perform ghusl regardless of whether one remembers having a dream otherwise one may not perform ghusl. ṣé wàá rí kó tutù èèyàn wàá rántí pé òun lánàá kéèyàn lọ wẹ ìwẹ̀ jẹ́nẹ́bà ó rántí pé òun lánàá ó jẹlẹ̀ sọ́kùnrin náà àtòbìnrin náà ṣóyé ọkùnrin akàndínlé rí pátá ẹ̀ tàbí bọ́ksà tó wọ̀ yóò kàn tutù láàárọ̀ àti ló ṣẹlẹ̀ lọ́wẹ̀ kò bá àmọ́rùn tí kò lálò àlá lọ́wẹ̀wẹ̀ jẹ́nẹ́bà wọ́n níbẹ̀ náà sóbìnrin wallahu a'lam tẹbá dọ́dọ̀ àwọn ọmọ nọ́ọ̀sì yẹn tó lè bí wọ́n wọ́n lè ṣàlàyé ìyẹn dénú dáadáa but maybe wetness can come through other things we don't know otherwise one need not perform grossly tí ò bá sí tútù kódà kéèyàn wá lálà gangan ṣùgbọ́n gbà tó yẹn jí pátá òtútù tàbáṣọ tó yẹn dàbúrà òṣèkí ni kò tútù èèyàn ò rí àmì pé kankan dà lára èèyàn èèyàn ní wẹ̀wẹ̀ jẹ́nẹ́bà kódà tí èèyàn bá ṣe kí ni tó bá lálà ṣùgbọ́n tí èèyàn bá ti ẹ̀ lálà gankan ṣùgbọ́n èèyàn wá rí orí pa pé òun da omi lára tó tí èèyàn ò lọ wẹ̀wẹ̀ yẹn kódà kéèyàn mọ̀ràn sí pé òun lálà torí gbà mí èèyàn lè lálà kéèyàn gbàgbé kò bí ìṣẹ̀lẹ̀ sí rí ẹ lálà ẹ bá jí aláyẹn ẹwà fẹ́ máa ronú aláyẹn èyàn kan gbàgbé bí tó oró tí ó náà lóòrùn títò lọ́wà ní rántí ìyókù Aisha rọ̀dí alọ́tàlá ní a reported that her last messenger was asked in regard to a man who upon waking up will find wetness or semen in his clothes without remembering any dream associated with that. Ìyàwó Aisha kọ́lọ̀mbá ní yọnú sí wọn o. Ó ní òjíṣẹ́ Ọlọ́run, sallallahu alaihi wasallam wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ nípa ọkùnrin kan tó jí tó wá rí pé aṣọ tó ń dàbúrà àbí tó ń wọ̀ ó rí àtọ̀ níbẹ̀ kò sì wá rántí pé òun lálà lójú oorun Allah's messenger sallallahu alaihi wasallam replied you have the test ilo you have the test anabi ní iṣu perform ghusl kó lọ wẹ̀ he was then asked in regard to a man who would remember having a wet dream without finding any wetness of cement wọ́n tún wá dí pé ó dá ọkùnrin sí ó rántí pé òun lálàá pé yóò bóbìnrin lòpọ̀ ní o ṣùgbọ́n kò ní sí omi kankan tó dà láàárọ̀ tí ó rí níbi aṣọ lè reply láàgùsùlà làálẹ̀ yìí ànábì ni no guslu is required from me kó má wẹ̀ kò nídìí wíwẹ̀ torí pé àṣẹ ìtọ́n ó máa ń fọpọlọ èèyàn ṣeré lè fẹ́ máa dàrẹ̀ láàmú ẹ̀dàsán ó dàbí àwọn ẹlòmíín torí gbogbo ìgbà wọn máa ń gbà fáwọn oṣó tó bá ti wà lẹ́yìn ìmọ̀ọ̀mù báyìí yóò lọ ṣàlù alámi tó àjàlù alámi tó bá tún ti dé ẹ̀tùrí yóò tó lọ ṣe mí ẹlòmíì lè ṣàlù alá lẹ́yìn ìmọ̀ọ̀mù lẹ́ẹ̀mẹ́rin máa ní ìrẹ́jọ ajíréṣì ẹ̀mọ́ tó máa ṣẹlẹ̀ títí tí mọ́ kò só kankan olóró tó wù só ọkàn ló ń dá láàrin

nígbà kan ní kámpọ́ọ̀sì gan ti pẹ́ wọ̀ àmírù stéèjì nígbà yìí ṣọ́ọ̀ṣì wọn àmírù lídìí wa ní ìrùnà ìwọ́lú wa ń bí wọ́n ní kí ìlú mo wá pé ó tó máa ń ka fátíà pé àwọn ìparí fátíà yẹn kí Alamin olóòwò àwọn ṣe Shaitan. àbáwọn lè nǹkan ọ̀sẹ̀ sọ pé òkà tí wọ́n gẹ́ mọ̀ pé èèyàn ti ya wèrè kan ni máa ń bẹ̀rẹ̀ a máa ṣe dùk a máa lọ yóò tún wá kí ẹ̀kàárọ̀ ẹ ti kí wá lẹ́ẹ̀kan ooo yóò tún lọ yóò padà àwọn èèyàn ní tí wọ́n ti ṣe nìyẹn ọlọ́run kó ṣàánà wa ẹlòmíì tó wá ń kawọ́ lábọ́ ní ní ohun fi ṣádà sórí ẹ̀ wọ́n yìí rí nínú omi ààrẹ ìlú alábọ̀ ah, yóò lóhun rántí fi ṣádà lórí ìran yóò tún padà wà tó bá tó torí omi gangan ni ó wíwẹ̀ àtọ̀yẹn ọlọ́rẹ̀lẹ̀ Umu Salama radiyallahu ta'ala anha in some reports Umu Sulaim then as O Allah's messenger if this happens to a woman is she required to perform ghusl Umu Salama nínú ìgbà ìgbàwà ní Umu Sulaim tó bá jẹ́ obìnrin ló ṣẹlẹ̀ síṣẹ̀ pọ́kùnrin yẹn kọ́ ànábi ní náà in a nisa ikò rìjà yes women are indeed the full sisters of men tó bá jóbìnrin náà ló ṣẹlẹ̀ sí kó lọ wẹ̀ o torí pé àwọn obìnrin ṣàkọ́ ikú rìjáàlì ni wọ́n akùlì omi ò iye kan ọmọ ìyá akùlì abi ò ọmọ bàbá tí ń pè lọ́ba kan ápù ṣàkíkì ní bàbá kan ìyá kan ló bí wọn so àwọn obìnrin they are full sisters of men ṣe pé full ni ẹ same father and same mother yẹn pé àwọn obìnrin jẹ́ ìran ọkùnrin náà làwọn náà ṣọ́díé nínú bàbá kan ìyá kan náà ló bí ọkùnrin ṣe wáyé làwọn náà ṣe wáyé ìdájọ́ kan ló wà fún wọn irú àdíṣì ní ìsìn àdíìsì tó wúlò fáwọn fẹ́mínìtì ẹmà tó ń pè fẹ́mínìtì ọlọ́wọ́n jí wọ́n fẹ́mínìtì ìbẹ̀ mọ̀ wọ́n extreme feminist àwọn èèyàn kì í márì obìnrin ẹgbẹ́ wọn ni wọ́n fẹ́ lọ́kọ obìnrin ẹgbẹ́ wọn ni wọ́n fi ṣaya ẹ̀gbọ́n àwọn extreme feminist obìnrin níbọ̀ yóò lọ yóò mọ̀ ṣe bí ọkùnrin àwọn afẹ́ obìnrin ẹgbẹ́ yóò mú yàwó wọn ni a máa ṣe bí obìnrin a máa ṣe bí ọkùnrin a tó ń ṣe bí ọkùnrin yẹn ló wọ́ọ̀sì jù àwọn èèyàn ò ní lọ́kàn tí wọn ètò sì ń ṣe bí obìnrin yẹn psychologically tó bá wà lọ́ndà ọkùnrin a máa wò pé ọkọ òun náà ni ṣùgbọ́n ètò ń ṣe bí ọkùnrin wà lọ́ndà ọkùnrin a máa rí ọkọ yẹn bí ìyàwó so kò lè gbọ́ràn sí lẹ́nu kò tẹ̀lé jẹ́ kó borí òun so àwọn yẹn so àdísì sí wọ́n lè lò pé ṣèbá tọ́bí ní iná mi sáà ṣàkọ́ ikú rìjà men are like men and women are same làwọn kan lọ tún sí men and women are same onígbòdì àfọ́ táwọn bá fẹ́ra àwọn náà kò sí burúkú pé àsọmọ́ra pé ṣùgbọ́n táwọn bí n sọ ń bí ni pé in tó bójú ló bá mú tó bá ṣẹlẹ̀ sọ́kùnrin ló ṣẹlẹ̀ sí obìnrin nínú ìdájọ́ ìrun ìtó bá ti yàtọ̀ èyí tí ó bá máa jẹ́ àdáyanrí tá máa ṣe lọ́tọ̀ fóbìnrin ṣẹ̀rí à máa ṣe kí ni o máa sọ ṣẹ̀rí à ó sọ ṣẹ̀rí à ó ṣe kí ni ṣẹ̀rí a máa sọ tó dàbí tóbìnrin bá wà ní sujud tàbí wà ní rùkù báwo ni ó ṣe ka apá ẹ̀ tí yóò pa mọ́ra ní tí báwo lọkùnrin ṣe ń ṣe tóbìnrin bá dúró lórí ìrun tí yóò lápọn ni àbí yóò patan pọ̀ báwo làwọn ọkùnrin ṣe ń ṣe bọ́kùnrin ṣe ń ṣe náà lóbìnrin ó ṣe ṣe tó bá máa yàtọ̀ áyà tàbí súnà ànábì máa wá ànábì ó sọ fún wa pé ṣùgbọ́n níbi agbọn yìí o tàbí níbi abala eléyìí o tóbìnrin yàtọ̀ tó dàbí àwẹ̀ ìgbàwo lóbìnrin máa ṣínú ìgbàwo lọkùnrin ń ṣínú àsìkò làwọn obìnrin ó jẹ sàárì àsìkò làwọn ọkùnrin ló ń jẹ ṣe i understand is the, the rule is the same torí pé ìnànìsá ṣàkọ́ ikú richard ìkankan náà ni wá ṣùgbọ́n níbi tó fi ó fi mú wa lọ́tọ̀ọ̀tọ̀ kò máa wáyé if not àbájọ mọ́ ìwọṣọ kan náà ni pé mi ṣe débì láì nìkan iná bá dé sí ṣùgbọ́n àyà wá dá ẹ̀rẹ́ sì tó sọ pé ìwọṣọ ti ń ṣe kí ni ó yàtọ̀ sí tiwa pọ̀lá àìlẹ̀ tí ọlọ́run kó fún alágbọ̀yọ̀rọ̀ rẹ̀ tó tó bá di ìjókòó tí wọ́n á máa pé kí ládé yẹn gbòrògbà bí wọn ní láì 3 á máa tẹ̀síwájú ń bẹ̀ ní ìjókòó tí ó ń bọ̀ fún ó ti dààmú ti ó ti ok page party revised edition ni o bọ̀tẹ́ tí ò bá mọ grand edition tó wà lọ́wọ́ yàtọ̀ sí tèmi closer than german kó lọ wonder the topic ní chapter three what to do when in doubt what to do when in doubt. salamu alaikum. Oh.